alhamdulillah sẹ́rí ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni o àwọn ọ̀rọ̀ tí ọba ti sọ kó sì fẹ́ rí tẹ̀lé sheikh imran sheikh imran ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí sẹ́tún á retí máa ń fà ni pé àtúnwá gbùrù wá sí wọ́n sì sọ fìrìnlẹ̀ pé ẹlòmíì náà fẹ́ gbà ọ̀rọ̀ wá di pé àfọ̀n àfọ̀n ọmọ ẹ̀ gbọ́ yorùbá nìyí. sẹ́mọ̀ pé a fún na náà a fún ọmọ yóò dìjà bí ò ní tẹ́ wá bí ti ń gbà ní yóò padà di pé yóò bí yóò dì inú irú ẹni báyìí ẹ̀yin náà wá sí pé ọlọ́run bá ti ní orí ọlọ́run náà bọ́ bá ti ọkọ ń à ń tó bọ̀ ni o a sì ní yẹ lọ́dọ̀ yìí o wàyí la àwọn ọmọ kéwù pọ̀ yá tí wọ́n sì mú yín pé àwọn ọ̀gbà àwọn ọmọ kéwù ọ̀dọ́ wọ́n pọ̀ yá yìí lónìí o wọn ò nígbà kẹyẹ o obìnrin ní wọ́n fìyà jẹun ọkọ wọn fìyà jẹun púpọ̀ lúlù gbogbo ẹ̀ bóyá òun padà wò pé ẹjọ́ wọn ò kẹrù lọ lé bàbá àwọn àbílẹ̀ ọkọ̀ bá ṣe jẹ́ wọ́n sá léwu lé bàbá àwọn òun kó lọ láì jẹ́ pọ́ sọ pé òun kọ̀ òun ìyá yìí sì pọ̀ òun wá ń gbọ́ pé ń sọ pé ìrun tóun kí ẹ̀rẹ̀ tóun gbà ní gbogbo lè bàbá àwọn ọlọ́run ní gbà ó lòun ó ṣe ìyá yìí sí pọ̀ bisimilá. بسم الله الرحمن الرحيم سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما ní àkọ́kọ́ gbogbo orun tí oníbèrè yóò kí àwẹ̀ tí ń gbà ọlọ́run gbà o ọlọ́run gbàrún rẹ̀ ọlọ́run gbàwẹ̀ rẹ̀ ṣùgbọ́n àṣìṣe ló ṣe níbi kó kó jáde lé ọkọ torí ọlọ́run ti fi àlàálẹ̀ láàrin ọkùnrin àtobìnrin tọkọ bá lóun ọkọ ọ̀nà àbáyọ mẹ́wàá fòbẹ́rin tó lè ṣe ó ní kó gbé ẹjọ́ rẹ̀ lọ sọ́dọ̀ àwọn alátúnṣe àbí kó gbé lọ ilé ẹjọ́ ṣẹ̀ríà àwọn ni wọ́n wà dájọ́ wọ́n wà sí fásikù ó túmọ̀ sí pé ilé ẹjọ́ ló lágbára láti tú wọn ká wọ́n wà sẹ́ẹ̀ fún ní ìgbà tí ó bẹ̀rẹ̀ lépo rẹ̀ tí wọ́n bá rí i pé náà lépo ẹ̀dá tí wọ́n bá rí i pé lè ní ọyẹ tásùnṣe ọ̀bà ṣeéṣe nítorí náà obìnrin ò ní tàṣọrúfù lẹ́jẹ̀ pé àwọn alátúnṣe wọ́n mọ̀ yìí pé ìyà yìí pọ̀ kì í sọ́wọ́ ara ẹ̀ ni ó ti mú òfin fún ara rẹ̀ tí ó sọ pé mo kú jáde mọ́ ń lọ gbogbo pé ó kó lọ lé bàbá rẹ̀ yẹ nínú ìṣẹ̀lẹ̀ àtọ́lọ́ọba bí ìgbà tí ń ṣeré ni kò sì kú ní ìyàwó bàbá rẹ̀ ọ̀lágbà láti lọ fọkọ mi títí tilé ẹjọ́ tí ó fi tú ká tàbáwọn tí wọn bá gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ilé ẹjọ́ tá à ń pè wọn ní mọ̀rọ́kísù ìsìlámíyà níbi tá a bá ti ní ti kóòtù ti ṣẹ̀ríà nítorí náà bọ̀tí gbogbo àwẹ̀ tí ń gbà gbogbo irun tí ń kí ń bẹ̀ ó nírun rẹ̀ ó sì ní àwẹ̀ rẹ̀ ọlọ́run ò ṣe bí àwọn èèyàn tọ́jẹ́ pé tá a bá ti ṣe lọ́nbì kan tá a bá ṣe ń bì kan gbogbo tá a bá ti ṣe yòókù ó ti dàbí àláyà rárá wallahu alam. a lọ sọ́dọ̀ àwọn bàbá fadilatu Dr. Abdulrahman Ahmad Al-Imam wọ́n ní Dr. akurede kìfì kọ́mọ̀jẹ lé kọ́mọ̀jẹ lé wọ́n ní kìfì <laughs> Dr. Kakuri sí <laughs> wọ́n lẹ́sẹ̀ fúlù ni wọ́n lẹ́ni tí ó ń búra tó búra tó sì mà pé òun búra lórí irọ́ náà ni kí ni kàfàrà kí ni kàfàrà tí ó ṣe fún ìbúra tí ń búra yẹn lórí irọ́ bísmìlá. bísmìlá rahman rahim ìbéèrè yẹn a ah, sheikh abdulgani owó yàlẹ wọn dáhùn rẹ èmi kàn fẹ́ béèrè nǹkan kan lọ́dọ̀ ají white torí pé ìlọrin lèmi ti wá mi ò mọ̀ nípa rẹ̀ pàtí dr asram sọ̀rọ̀ wọ́n ní sharia court tàbí ìjókòó tó bá ṣe déédéé sharia court ẹ̀dá kan ají white ǹjẹ́ a mọ̀ ipé kò sí ṣẹ̀rí akọ̀tí ń bíbà ní Lagos State ìjókòó tó sí dédé ṣẹ̀rí akọ̀tí tó wà ó wà ní Lagos State ó wà lọ́nà méjì wọ́n ń jókòó lọ́nà méjì tí wọ́n sì ń pè ní ìjókòó kẹ́ni ṣẹ̀ríà taba kọ́ńtàtì lọ́ọ̀yà ishaq eh, mo ní nọ́mbà wọn lọ́ọ̀yà tó bá fẹ́ mabi tọ́ wà tàbí fẹ́ gba kí nọ́mbà wọn wọn bẹ tí wọ́n jókòó eh, lọ́ọ̀yà ishaq ṣe eh, bẹ́ẹ̀ ni dẹ́kun bíi wọ́n ń pè wọ́n ń pè ní ìjókòó ṣẹ̀ríà ǹjẹ́ lóyún sún bẹ́ẹ̀ lọ títí àbí òsì bẹ́ẹ̀ ni ẹ tó bá fẹ́ ní kọ́ńtàtì àwọn tí wọ́n ń jókòó ń bẹ lọ́wọ́ wọn kàn sí mi ṣáàlà ẹ ọlọ́àlọ́. gbajúmọ̀ o ẹ̀ bọ̀ṣẹ́ mọ̀ pé ọgbàjúmọ̀ ọ̀nà ọ̀nà ọgbàjúmọ̀ bọ̀ṣẹ́ mọ̀ pé kò tóbi gbẹ̀yà lọ́fà torí jí mọ́ mẹ́bà ẹ̀kọ́ gbajúmọ̀ ní pé ọgbàjúmọ̀ to the extent that I know of

but wọ́n ṣiṣẹ́ tọ́ dáa kọ́dá ní àwọn sharia panels tí wọ́n ti ní achievement dáadáa tẹ̀ kó wà wọ́n ní compilation àwọn decisions wọn tí professor àwálù so but bọ́yá ń gbà tí ò wà kárí <laughs> lọ́wọ́ okay ọwà lógún náà okay Ah. Ẹ̀hẹ́n kẹfì ó yẹ kí fóònù nọ́mbà yẹn gan torí àwọn obìnrin àtàwọn ọkùnrin náà ó yẹ kẹ́ sọ fóònù nọ́mbà yẹn. Àkọ́kọ́ gbàtẹ́mì ó gbọ̀ rí o. assalamu alaikum warahmatullahi wabarakatuh ti àwọn tó wà ní Lagos State àwọn tí wọ́n ń pè wọ́n ní sharia panel majority wọn àwọn muslim lawyers ni wọ́n dalẹ̀ wọ́n dẹ̀ ní àsepọ̀ tó kúnná pẹ̀lú àwọn tó jàfẹ́ sìn lẹ́kọ̀ọ́ yìí ìjókòó dẹ̀ máa pa wá pọ̀ dáadáa tájọ máa jókòó ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti jọ yanjú nínú àwọn ọ̀rọ̀ tá à ń yanjú lọ́wọ́lọ́wọ́ báyìí gan ni ọ̀rọ̀ hijab wà a jọ gbé ìjọba lọ sí ìjọba Lagos State àwa pẹ̀lú wọn jọ gbé wọn lọ kóòtù ni ìgbà tí agba judgment ń dùn ní tíjọba tún àpíìlì padà a tún ti padà sí kóòtù padà pẹ̀lú ìjọba àwọn lọ́yà wọ̀nyí tí wọ́n jẹ́ sharia panel wọ́n ti pínra wọn sí local government kọ̀ọ̀kan débi pé local government téèyàn bá há sí lẹ́kọ̀ọ́ ó láǹfààní kó béèrè àwọn àwo ní sẹ̀ríà panel tó wà ní ibẹ̀ sẹ́mi pẹ́ni tó bá jẹ́ àfẹ́sìn tí ń dá sọ́rọ̀ ẹ̀sìn gbogbo orú àwọn ìdájọ́ báyìí àwọn ọmọ ìyá mùsùlùmí wọ́n máa wá gbé bá bẹ́ẹ̀ yẹn bá dẹ̀ jẹ́ àfẹ́sìn yóò kàn sọ ìdájọ́ tọ́lọ́wọ́n bá wí lásán ni kò láǹfààní pé ẹ lọ lè ṣe é yóò ṣe ìsìdárù lẹ́kọ̀ọ́ mi ni kò láǹfààní kò tọ̀bákọ̀ ẹ̀ torí àti tọ̀bákọ̀ ẹ̀ àti lóbó ti yẹ kó lóko sí ní ọwọ́ ẹ̀ gbogbo ẹni tí ọ̀rọ̀ bá yí lọ́wọ́ báyìí torí sábà kí wọ́n lè rí sẹ̀ríà lò àwa máa darí wọn tá a bá sọ pé tẹ́sẹ̀ ní tán á wà á darí wọn sáwọn sẹ̀ríà panel àwọn sẹ̀ríà panel yìí náà wọ́n ti rin àwọn ìrìn àjò kan pẹ̀lú ìjọba tíjọba ti fún wọn láwọn àǹfààní kọ̀ọ̀kan débi pé tọ́rọ̀ bá dàrú tí a bá yanjú ẹ̀ ń ṣẹ̀dí apanẹ́lì tán bẹ́ẹ̀ nìyẹn bá sọ pé òun lọ kóòtù ṣẹ̀dí apanẹ́lì ọkọ̀wé sí kóòtù pé mùsùlùmí ni o adẹ̀ ti ṣe ntẹ́sìn wí lórí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ntẹ́sìn bá wí òun ládájọ́ sọ pé ẹ̀ fara àwọn náà ti bá iṣẹ́ débẹ̀ torí àǹfààní àwa tí a bá fẹ́ mọ̀ kí n fún wa ní nọ́mbà ẹnìkan nù wọn ń jẹ́ lọ́ya zero eight zero nine zero nine nine one one one one one one mẹ́rin number one, míì zero eight zero tọ ọ̀kan wọn ti tó ẹ máa pè wọ́n bẹ́ẹ̀ bá ti wá pè wọ́n ẹ béèrè pé ibi báyìí ni mo wà ta kí n lọ bá bẹ́ẹ̀ bá ti pe lọ́ọ̀yà balẹ̀ ẹ sọ pé mùsùlùmí ni mí mo fẹ́ rí sẹ̀ríà panel ẹ dákun ibi báyìí ni mo wà tá ni kí n lọ kí n lọ bá local government kọ̀ọ̀kan ti lẹ́ni tí ó handle kéèsì wọn wọ́n sì níbi wọ́n ti ń jòkó ní local government kọ̀ọ̀kan. ẹdákun wọn àwa tí a bá ní nọ́mbà tó ní registration number ẹ jẹ́ kí a lọ pé kó wọn ló ń dí ẹlòmíì lọ́wọ́ lsr21cp lsr21cp ẹdákun ẹjá gbé kó lójú ọ̀nà. tọ ọkọ̀ honda ẹ̀hẹ́ so ẹni tí ó bá ní ẹdákun ẹ tètè lọ wò kí ó má ju ará yòókù lọ́wọ́ mọ́ insha Allah ìbéèrè tí a béèrè ni pé kí ni kàfàrà fún ẹni tó bá tó bá búra rọ rò pé ní ṣókí láì ní gbara ní àsìkò àyà kan bẹnu suratul Maida tí ọlọ́run ọba ọba àlekèọ́lá ti ń sọ fún òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní láàyò áàkìdùkùn mọ̀lọ́hù bí lágbìwì fi àìmánikùn wàlákin yóò áàkìdùkùn bí ma àkọ́tùn mọ̀lá àìmán fakafáratuhu ìtìámù àṣàràtì masakin min áùsàtì máa tutù ìmúna àhìlíkùn أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آيات لعلكم تشكرون نكوكرون يكبي آية قداك مسلمي فجولة كما برا إكي كما ما كما قرم الله بنتي وقوا àmọ́ tó bá já sí wípé ó wá wáyé bẹ́ẹ̀ tó màámà tó jẹ́ pé ó búra rọ́ tí kìí ṣe èyí tí ó kàn ṣe sì jáde fẹ́rẹ́ lẹ́nu ẹ̀ ìdájọ́ mẹ́ta òun náà ni àrífàyọ nínú àyà Al-Qur'ani yìí àkọ́kọ́ ń ni wípé àwọn aláìní mẹ́wàá ni ó fún lóúnjẹ yálà kó fún wọn lóúnjẹ lọ́tọ̀ọ̀tọ̀ àbí kó kó wọn papọ̀ kó fún wọn lóúnjẹ tó bá kú bẹ́ẹ̀ yóò dáṣọ sí wọn lọ́rùn ààwẹ̀ yìí tó gbajúmọ̀ yẹn option ẹlẹ́ẹ̀kẹta ni àwò ìyẹn ni pé àwẹ̀ ẹ̀hẹ̀ tàbí tí a máa sábà sọ pé àwẹ̀ àwẹ̀ nìkan tá a máa ń wí nǹkan ṣe pé òun là kọ́kọ́ tí a bá kápá láti ṣe ìtìrámù fún àwọn masakin tó bá kú bẹ́ẹ̀ tá a kápá láti fún wọn ní aṣọ ló tó wá ku àwẹ̀ àwẹ̀ ọjọ́ mẹ́ta Eh, tàrí rọ́kọ́bà ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ni àwẹ̀ so kí a sọ ẹrúbìnrin di ọmọ ní ààyè tí rẹ̀ ti wà tó sì rọrùn tàbá alágbára rẹ̀ ló tó kan àwẹ̀ ìjọ mẹ́ta fún ẹni tó bá fojúlẹ̀ tó fi parọ́ ní inú sẹ̀ríà ìsìlámíyà ọlọ́run kí o mọ́sẹ̀ kọ́ wa máa ṣe náà ọlọ́run ọlọ́run ti ẹ̀ ṣe ìbéèrè dáadáa ìbéèrè tí béèrè nípa ẹ̀ha ni ń sì lọ sọ́dọ̀ àfẹ́ ẹlẹ́ha náà Allahu akbar wọ́n kọ́ wá ni wọ́n ní kí ni pàtàkì ẹ̀ha ìhá kí ni ìdájọ́ rẹ̀ káfẹ́ ẹlẹ́ha náà bá a dáwẹ̀. fún obìnrin àbí fọkùnrin. bisimilahi rahim ni àwọn ìyá wa lọ́yẹ̀ha wọ́n ń pè àbá wa láàfọ́ ẹlẹ́ha làwọn náà fi ń jẹ́ ẹlẹ́ha nílùú tí bàbá wa sì gbé jẹun ti ṣe dáwà àwọn ni ọlọ́run ọba lò gẹ́gẹ́ bí mufti fún lù gbogbo àfa àtọ́dẹ̀ wà ń dújọ́ náà kò sí àfa àtọ́mi rẹ̀ ẹ̀ha àwọn nìkan làwọn ìyàwó wọn ẹ̀ha ni wọ́n fi ń pè wọ́n láàfáà ẹlẹ́ha tó bínú kì í ṣe pé àwọn gan wa kó sílé ẹ̀ha o àwọn ni wọ́n kọ́ da aṣọ ẹ̀hábà àwọn àyàwó wọn lójú láàrin gbogbo olú gbẹ̀dẹ̀ gbẹ̀dẹ̀ nílùú ń jẹ́ láàrin gbogbo ẹni tí bẹ ń gbẹ̀dẹ̀ jọ́nà láàfáà ní níjàmá mùsùlùmí ni àwọn ni wọ́n kọ́ da aṣọ ẹ̀hábà àwọn àyàwó wọn ní ni wọ́n fi ń pè wọ́n láàfáà sẹ́ẹ̀sì rí ẹ̀háfóbìn ọ̀ràn àyàn ọlọ́run ni tó sì ní àwọn ẹ̀kọ́ àtàwọn àgbọ́yé tí obìnrin mùsùlùmí gbọ́dọ̀ gbọ́yé lábẹ́ rẹ̀ tí àyè àti ṣàlàyé àwọn ẹ̀kọ́ yẹn àtàwọn àgbọ́yé yẹn àyè rẹ̀ ò sí fún wa pẹ̀lú àsìkò díẹ̀ tó kù tí jòkó yìí fẹ́ lò. ẹ jẹ́ ń fún yín ní ìró ìdùnnú dáadáa ìró ìdùnnú ẹ jẹ́ ń fún yín. gbogbo obìnrin kóbìnrin pátápátá tọ́lọ́wọ́n ọ̀bá tí yọ̀ọ̀dá fún kọ́ máa lọ lè lo hijab aṣáre tó yẹ sẹ̀rí ọlọ́run ẹ jẹ́ kó dóbìnrin yẹn lójú pé òun ètí ní rẹ́gísítà òun ìfowópamọ́ rẹ̀ sínú rẹ́gísítà. <laughs> ṣé àwọn pẹ́lú mi ń lọ yunifásitì tí ó máa lọ tí ó máa bọ̀ tí ò ní ní nọ́mbà ẹlòmíì ń lọ bólì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí láàrin àwọn òbí o njẹ́ òjò jẹ́ bẹ́ẹ̀ ẹ lọ́nu suratul Ahzab ọba àlejò ọlá ń sọ ń bẹ̀ pé ní yá ayọ́ ànàbí mo pe ìrẹ ànábì sallallahu alayhi wa sallam kúlílé àzíwájìká sọ fún àwọn àyàwó rẹ odìmẹ́ni wábànáàtìkà sọ fún àwọn ọmọbìnrin tiẹ̀ tó bí odìmẹ́lò wọ́n ní sáà ìmọ̀mìnì wọ́n sọ fún gbogbo obìnrin mọ̀mìnì odìmẹ́lò ìyá tèmi níbo ló obì kí ló wà ìyàwó tí n bá fẹ́ ń kọ́ ọmọ tí n bá bí ń kọ́ ìyàwó tiẹ̀ màmá rẹ ọmọ rẹ ń kọ́ ẹni tí ó sí láàrin ìyẹn lọ̀rọ̀ yóò kàn tó rí pé mi ò sí láàrin obìnrin wọ́n ní sáà ilmuminin ọ̀rọ̀ yóò kàn ọlọ́run sọ pé ìwà nẹ́bí sọ fáwọn ìyàwó rẹ̀ ó sọ fún àwọn ọmọ rẹ ó di méjì wọ́n sọ fún gbogbo obìnrin múmi ní pátátá tàbá ti mú ìmánì tán kí n dàkejì rẹ̀ yùdìníìnà alẹ́ yìí na míjàlá bíbí hẹ́nì dálíkà adínà kí lọ́wọ́ kù mọ́ yìdínínà àlèyìnà ní jàlábíbìhìnà jàlbáàbù wọn kí wọ́n jí ó gbé látòkè kọkànlẹ̀ rẹ́gẹ́dẹ́ dálíkà àdínà àyòrá fúnà ìyẹn láàfi dá wọn mà kóbi gidi rèé o fàlàyò dáyé ni wọn ní ṣe wọn ṣe kúṣe kí láàfi dómi gidi mà jàlbáàbù ni obìnrin tá a bá wò tá a bá dí jàlbáàbù lọ́rùn rẹ̀ a máa béèrè pé ẹ ṣé mùsùlùmí ni ni mùsùlùmí tó bí àmọ́ béèrè ni torí tí wọ́n fẹ́ ká fi mọ́nu gẹ́gẹ́ bá ti fi rúgbọ̀n àti sòkòtò máa wọ́ ọkùnrin tábàdì tí rúgbọ̀n rẹ mọ́ tí àgbọ̀n rẹ mọ́ àmọ́ béèrè kẹ́lá kó sí mùsùlùmí là ń bọ́dà tábàdì sòkòtò rẹ tó bá ti kọjá kókó ẹsẹ̀ sòkòtò ẹ tó kọjá kókó ẹsẹ̀ àmọ́ béèrè kẹ́lá kún àwọn alájì àwọn bọ́dà jẹ́ ń lọ ẹ̀lá kún mùsùlùmí ni wọ́n torí id card tá a fi mọ̀ ọ́ kò sé id card tá a fi mú bí mùsùlùmí tẹ́lọ́hún fi sí tí ó wọnú registration kọ́ rẹ́gísítà pé mùsùlùmí lòun hijabu ni jalibabu ni khimaru ni hijabu ni jalibabu ni khimaru ni ọwọ́ alálàyé tá a gbọ́dọ̀ gbọ́yé lábẹ́ rẹ̀ ó sì ní àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ kọ́ lábẹ́ hijab khimar jalbab táyé èrè òsì lónìí. àmọ́bìnrin tí ó bá lò ó kè mófin ọlọ́run sẹ́ ẹni tí lò ó kú oríire ẹni tí ló kú oríire ẹni tí ló kú oríire ẹni tí ẹ ti lu ọlọ́run bá fìrọ̀ yín lọ́rùn gbogbo ẹ̀yin tẹ̀ ti lu ọlọ́run fìrọ̀ yín lọ́rùn gbogbo ẹ̀yin tẹ̀ ti lu ọlọ́run fìrọ̀ yín lọ́rùn wasalaamu alaykum. ó ti dọ́là ìpò ti dérí ẹ̀ gírí báyìí ọlọ́kùnrin bá dúpẹ́ gbogbo jẹ̀mọ́ o inṣàlá asaratul mustaqim ní Ìlọrin ní mọ́kàndínlógún oṣù yìí on nineteen oṣù yìí ni asaratul mustaqim ní ìlú ìlọrin kọlọ́kùnjẹ́ àjùgbà náà lọ akíwùgbà àwọn jẹ̀mọ́ náà subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.